bóò ni wọ́n ti wá gbàdúrà rẹ̀ báwọn ọkàn rẹ̀ ò sí bí tó ti sàdúrà إذا به ما الله سبحانه وتعالى تتخلى عن جميع الشواغل واللواهي gbogbo tí ó bá gbé ọkàn rẹ kúrò níwájú ọlọ́bọ̀ Allah subhanahu wa ta'ala ìwọ náà ọ méjì ọ̀pọ̀ fọ́ra bẹ́ kó irú ọkàn tọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tó fẹ́ fi bẹ̀rún rẹ̀ kìí sàdúrà tó ṣe tọ́mọ kan kìí sàdúrà tó ṣe tv lẹ́gbẹ̀ẹ́ kan wal asaf shadidi wal Wali mariri ti irú wọn ni wọ́n máa sọ ìsìláàmù lẹ́nu wọ́n máa sọ àdúà lẹ́nu wọ́n máa sọ lọ́wọ́ bá lẹ́nu ìgbà ogún sí àdúà sàdúà náà àdúà náà kúkú gbá sádúà tọ́rọ tẹ́mi tọ́ ti wo Facebook lọ́wọ́ àdúà tọ́rọ Twitter tọ́ lọ sórí Tugo tọ́ lọ YouTube tọ́ lọ gbogbo ẹ̀ káàkiri mísìlù àádà láàrin ìsàjà àbúrò irú ẹni bá rí báyìí àdúà rú ẹni bẹ́ẹ̀ ó lè mọ́ ìtẹ́wọ́ gbà ọlọ́mọ́sá ti ní àti ilẹ̀ tí ń gbà tá ń bẹ lọ́wọ́ kan wáyé ọkàn wọ́n mọ̀ bẹ wọ́tọ́rọ̀ Allah subhanahu wa ta'ala ẹ wá wọ́n máa nẹ́bí adamu alábòsí ẹ wọ́n máa nẹ́bí adamu oníjàmbá èyí ẹgbẹ́ ti wà lásán tó bá ti kó fẹ́ bá wa sọ̀rọ̀ àbúfẹ́ tó bá ti ẹ̀jẹ́ kó fẹ́ lọ rè tọrọ nǹkan lọ́wọ́ wa yóò ló tún wá lágbára àwa wà nípò páwa la fẹ́ ṣe nǹkan náà fún ó wá ń bí tí wọ́n tọrọ nǹkan lọ́wọ́ tí wọ́n bá sọ pé ah aláàjì ẹ̀dàkùn ẹ̀bùnmi ni ìwọ́n mọ́ aláàjì ẹ̀hẹ́n ẹ̀dàkùn ẹ̀bùn mi lọ́dẹ́dà lọ́dọ̀ yìí ń bẹ̀rù ẹ̀dàkùn irú ẹni báyìí tó fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ wa níbi títí ń tọrọ náà ní ti rọmọ tí ò rìn dáadáa ní ti rọmọ tí ń tọ̀ sára ní ti rọmọ tí ò wọ́ pátá ní ti rọmọ tí wé gèlè ẹ̀dàkùn ní kí ni ò kalára dáadáa ká ló bá kalára ni kò tún ní máa kò tún ní ti ní ìsìn ẹ̀jẹ̀ wa wò káwá lẹ́ni orí fóònù ló ti pè ti mo ní bùkátà kí mo ti gẹ́gẹ́ bá ń gbọ́ ẹtù wá baládé òkú òdà púpé ẹ̀yìn náà ti wá rò pé ọ̀rọ̀ rẹ̀ tó wá ìpọ́táǹtì nì ẹfẹ́ farabalẹ̀ gbọ́ aago méjì àwọn bá lù lóòótọ́ ló bá gbé fóònù ibi ó ti gbé ẹ̀sùn aláàjì ẹgújọ́ mẹ́ta tálàbí alẹ́wà ni wo abdulrahman wo lọ gbọ́ mi sínú bá lu ẹyẹn sọ fún mi ẹgbẹ́ káyìí bá jẹba kí wọ́n sọ pé kí wọ́n bú ọbẹ̀ sórí ẹ̀ sódà tí bá ẹ̀yìnjìbẹ̀ lè wà fún ẹgbẹ́ ọmọ yìí e gbọ́rọ̀ a ọba ń tẹ́ kó jọ pé so aláàjì láńlọ́dù ń bọ̀ wá dáwà láàmú ni ẹ̀wọ́n á ní sọ wípé tó bá ń fẹ́ bá fi rẹ̀ mí lọ́wọ́ ṣe mọ̀ pé àdámọ́ ọmọ ìnẹ́bí àdámọ́ kí ni ó jòkó lẹ́mí aláàjì kí ni yóò kọ́kọ́ yìí ni kìí ṣe bí ọtí ń tọrọ tí lè ọmọ kan bọ̀ walillahi masalul a'la àpòjú ọlọ́wọ́ bá wá ó wà gajúmọ́ ìlọ fama zannukum bi rabbil alamin irú táwọn ò lè gbà gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ó náà láti máa ń lọ ọlọ́wọ́ wà lọ́dún mọ̀nà àbí àbòsí ńlá ni ìntáwọ̀ ò lè gbà kẹ́dà ẹgbẹ́ wa ó ti

ọlọ́run ẹwà wọ́n máa nábí adámọ̀ ń gbà tí ó ṣe ẹjẹ́ ìwà bẹ́ parọ́ ọmọ mọ́ mi ẹwà ń pín lọ́dọ̀ ara sí ọlọ́run lẹ́yìn wá ń parọ́ ọmọbìnrin mẹ́mí ọlọ́run ipá wọn ọmọbìnrin lèmi ọlọ́run ọba bí ẹ̀yin wá ń parọ́ mọ́dọ̀ rẹ̀ sí yín pé ẹ̀yin lẹ́yìn ni àwọn ọmọ ọkùnrin tí wọ́n bá ti wá ibá ti wá bẹ́ẹ̀ ròyìn èmi ọlọ́run pé mo bímọ ọmọbìnrin lẹ́ mọ́ ń sàbòtì sọ́dọ̀ mi ọlọ́run níbi ẹ sàbòtì dé ẹ láwọn màláìka ẹ lọ́mọ mi ni wọ́n ẹ wá lábùn obìnrin ni wọ́n ẹ̀yin mọ̀gbà mò ń dá wọn lóbìnrin tẹ̀síkù wọn lóbìnrin ìjẹ́ mọ̀ ọlọ́run wá tó àti bí ọmọ ànábì adámọ̀ mẹ́wọ̀ ọlọ́run ní ẹwọ ọmọ nìyẹn o kí n sọ pé mi ọlọ́run ọba bá bó bí lèmi ọlọ́run ọba yìí ìjọba wá sọ fóun kóun náà bí mo obìnrin inú rẹ̀ wá ní dùn ìjọba pé ọlọ́bá fóun ní ròdùnú igbé ọmọ tó bí o ọmọbìnrin ni zọlìláwájú hù mùsùwádà wọn wà kàbí ọlọ́run lójú ọmọ ànábì òun wá fẹ́ bímọ òun wá bímọ obìnrin irú ọmọ tí wọ́n ò fẹ́ bí ti ń bọ̀ ló jẹ́ ọtí ń sọ kọ́lọ́wọ́n ọba bí rẹ̀ àbùtí ọmọ ànábì àdámọ̀ nìyẹn kọ́lọ́wọ́n ọba tó wá ní àgbọ̀dọ̀ dọ́rú ẹ̀wò mọ́ atọ́kùnrin àtọmọbìnrin ẹ̀dá pẹ̀lú ní sọmọ nínú méjèèjì fàálẹ̀ kúlẹ̀ ha tẹ́rí ń dáwọ̀ ò bá lè gbà ẹmọ́jà fi lọ ọlọ́run ọ̀rọ̀ subhanahu wa ta'ala ọbẹ̀ ṣàdúà ọbẹ̀ kádùà rí ó gbà ṣàdúà ní ní ìṣe pọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ àdúà tó ń ṣe tí àdúrà yẹn ní ṣe pé ẹ̀mí rẹ gbogbo ọkàn rẹ gbogbo ara rẹ ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà jẹ́ kọ́ ọlọ́run ọba need the concentration rẹ ọlọ́run ọba need pé kọ́ concentrate pẹ̀lú dáadáa ó need kọ́ kọ́ kọ́ pa ọkàn gbogbo àlámọ̀rí rẹ pọ̀ pé ìyọ ọlọ́run ọba mi ìwọ tí ń pè mo ti ń béèrè lọ́wọ́ ní